الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وأطيعوه واعملوا في يومكم ما يكون لغدكم وتزودوا من دنياكم ما تجدونه أمامكم فإن من ورائكم يوما حسيرا وشرا شديدا وازدحاما كثيرا ووقوفا طويلا لا يستظل فيهم إلا من أظله الله تعالى في ظله يوم لا ظل إلا ظله وينجي الله الذين آه الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون ومن نصح نبينا محمد صلى الله عليه وآله وسلم لأمته وشفقته عليها وحرصه على نجاتها أنه حدثهم بما يكون يوم القيامة من الكرب والشدة ليتهذبوا له بالعمل الصالح الذي يكون سببا في نجاتهم وفوزهم padà ọ̀fẹ́ fún ọlọ́run bọba tó láàrin ga ọba alágbára tó ṣe wá mùsùlùmí wà máa kúnna lína jáde aláwọlá alhada nàlọ tí ìbá sàánú ọlọ́run lórí èmi àti àlè ìdájẹ́ mùsùlùmí àánú ọlọ́run ọba ló lé wa bá àánú yẹn kọ́lọ́ ọwọ́ ẹ̀yìn adúgbẹ́fà mùsùlùmí ọlọ́run jẹ́ ajẹ́ mùsùlùmí lọ́jọ́ bíi ẹ̀yìn arúṣin ọlọ́run àjọjọ́ ẹjọ́ lọ́mọ wípé ìpayọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ ga ìpìlẹ̀ gbogbo dáadáa gbogbo tí ń jẹ́ dáadáa ìpayọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ ga ìpìlẹ̀ rẹ̀ gbogbo ẹni tí ọba ti payọ̀ ọlọ́run bọ̀bá tó láàrẹ ga yóò máa di iwo ti wú ni ṣùgbọ́n nígbà tí ọba tún palẹ̀ lọ́jọ́ àlùkẹ́ àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ̀ ló bolẹ̀ ọlọ́mọdé ẹjọ́ abẹ̀rù ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ ẹjọ́ ọlọ́run pé gbogbo wa la sí wípé ká máa pọn mílẹ̀ dùngbẹ ká máa fi dáadáa síwájú fọlá ọ̀la ń bọ̀ yóò sì dé kò sọ́jọ́ láàbẹ̀ ìdá sí ẹjọ́ kalẹ̀ nínú ilé ayé tá a wà yìí ohun tá a bá bá tó ṣe wípé ọkọ̀ jẹ́ èsù tí ó gbomi mu ìjọ tó nira ẹjá lọmọ wípé ooru kan bọ̀ ooru tó ṣe wípé ẹ̀mí ọmọ ẹgbẹ́ ènìyàn ò ní lè gbé ẹjá lọmọ wípé ọjọ́ kan bẹ bàbá nàró tó bá ṣe díẹ̀ láyé alẹ́sẹ̀ ń ro wá ọjọ́ kan bẹ tá a nàró tí wọ́n bí yàrá yẹ nìkan dáa kọ́lẹ́sẹ̀ ń ro tá a sì dúró tí ó wà gùn tó ṣe kí àlá rẹ̀ ọṣẹ́ ni ọmọ ẹlẹ́yìn ọlọ́kàn bọ̀ bàtọ́ la rẹ̀ kan eléyìí tá a fi dúró lọ́jọ́ àlùkìyámà yóò ju iye ọjọ́ tẹ́nìkọ̀kan wá ń lò láti bàtà àti dáyé ti tàbí tẹ̀lé ti sìn lọ kọ̀ọ̀rọ̀ ọ̀nà ọlọ́run jọ ọ̀rọ̀ ọ̀nà fún wa ẹjá lọ́mọ pé ọjọ́ kan ń bọ̀ tí òòrùn sùn máa wèèyàn pẹ́kípẹ́kí ó ṣe yí pé ẹnìkan ò ní ìlà níjọ́ náà abẹ́yìn tó bá bọ́ sábẹ́ òdi arṣọ ọlọ́mọ bọ̀ bàtọ́ la ká lẹ́yìn òdi àlẹ́ arṣọ kò sóòjì kankan máa ń jọ náà ọlọ́run bá fi di oyè wa náà lọ́kọ̀ọ́rọ́ á di pé wọ́n yìí ní kí láhùn lẹ́dínà tákọ̀ òbí máa kà á záàtì yìí láyà mọ́tòkùnmù tó wà láàrin ìlànà ọ̀dọ́ ní ọjọ́ tàwí àwọn tí wọ́n bá páyà mi tí wọ́n bá bẹ̀rù mi bó ti tọ́ àti bó ti àwọn nìkan ní ọlá aburú ní káwọn tí wọ́n àwọn sì ní máa bà ló jẹ́ olóòtú túbọ̀ sí wípé ẹni wọ́n bá tú ẹrú ẹ̀wò lálùpìyàmà yóò banújẹ́ wàá lọ bá ọlọ́run ní jẹ́ wàá lọ bẹ̀mí àtìyìn ṣé wàá rí anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn atá àjẹjẹ rẹ ìjọ rẹ kọfẹ ká rówó ní wá láyé kọfẹ ká yẹ rówó ní wá lálùkì àmọ́ kọfẹ ká yàrá yé kọfẹ ká yàrá lùkì àmọ́ lójú ọjọ́ tó lè fàyà fún wa láyé ó gbìyànjú ọsàn láyé lójú ọjọ́ tó lè kó bá wa tọ́rọ̀ ọwọ́ ó sì já síbànújẹ́ lálkìámà ó gbìyànjú ó wà wà sọ̀rọ̀ mẹ́ gbogbo tí ó wà mú wa táàfìrà alìjẹ́nà ọlọ́run ọba tó láàrẹ gáwọ̀ bó ti tó àti bó ti yẹ anẹ́bà Muhammad sallallahu ta lè ń tọ̀hún tó tó bẹ́ẹ̀ tí ọlọ́run sì pè lọ́dọ̀ ọlọ́run tí èyí bá ṣe ni ọlọ́run bá yọ̀ǹda láì sí yọ̀ǹda ọlọ́run kò sẹ́ni ó lè gbẹ̀lẹ̀ kankan lẹ̀ hadithu kan wà mẹ́ta wọn ní mọ̀mọ́ pẹ̀lú hadithu ṣàfà hadithu tó sọ̀rọ̀ nípa bóò ní ṣègbè ó ti wáyé láì kìyàmù ọlọ́run kọ́ wọlé ayélujára bẹ̀rẹ̀ kọ́ dáa nù rẹ̀ bẹ́mi àti yín àbúrò

onye isi sì sábà láìsàn nínú ààrẹ ẹran táìsàn bá ń ṣe ẹran àìsàn èyí sábà débi ọwọ́ iwájú ibi àpá rẹ̀ aníbà Muhammad sallallahu alaihi wa sallam ọlá ìtọ́ máa débi àpá ẹran lọ́tà aníbà Muhammad sallallahu alaihi wa sallam tó wá bu eléjì ọ̀jẹ̀ ń bẹ̀ anábì ní kí ana sayyidu kọ́dà ẹni tí ọ̀dà nẹ́bì lọ́gà láyé lọ́bá dà kí á mọ̀ yọ́mà fún lọ́gà èmi ni ọlọ́run bá ló ṣe mí bẹ́ẹ̀ kìí sì mí náà anẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá ní wa hal tadiruna bima za'at ẹni tí mo ń bá sọ̀rọ̀ tẹ́ ń bẹ lọ́dọ̀ mi lónìí ṣé ẹ mà dí tí ó anábà muhammad sallallahu alaihi wa sallam wani yajma allahu yawm al-qiyama al-awwalina wal-akhirina fi sa'idin wahid wani tó bá dojú al-qiyama ilẹ̀ tó tẹ́ lọ báyìí tó sá tẹ́ orí ibẹ̀ lọ́wọ́ kò gbogbo ẹ̀dá sí àtẹni ọkọ́kọ́ dá àtẹni ọdágbẹ̀yìn síwájú kálukì àmọ̀ tó tó láti ìbẹ̀rẹ̀ ẹ̀dá látòrí ádámà bí ọmọ rẹ̀ tó gbẹ̀yìn lórí ilẹ̀ yìí ọlọ́run bó kò gbọ́n ẹ̀jẹ̀ fáyé kan náà. anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní fàyè sinmi ẹ̀hún mu dẹ́ẹ̀hì wá yàn fún gbogbo mu lọ́kọ̀. ó ní tí ẹnìkan tó bá sọ̀rọ̀ báyìí tó bá pè wọ́n níbi tí gbogbo wọn kò jọ tí wọ́n pọ̀ ní gbogbo wọn fẹ́ mọ́ gbọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà kọ́dà tí èyàn bá wù wọn báyìí èyí wọ́n fẹ́ ìlú máa gbogbo wọn ẹ̀rìn kí gbogbo ilẹ̀ náà kó tó èyàn bá gòkè lọ ó rí gbogbo ilẹ̀ pátápátá gbogbo fọ́tò ilẹ̀ rí wọ́n yà gbogbo ilẹ̀ ti ń bẹ wọ́n yà ni wọ́n wà fọwọ́ ilẹ̀ ti rí ni wọ́n Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní pé ọlọ́run ọba tó láàrin ga yóò kó ojú ẹ̀dájọ́ ẹni àkọ́kọ́ náà àtẹ́ni ìgbẹ̀yìn sórí ààyè ilẹ̀ lórí ilẹ̀ kan ṣoṣo tí wọ́n tún mara àwọn pẹ́kípẹ́kí anábì ni wàtájúmọ̀ sàmù òòrùn ọwà ìbànújẹ́ tí ó bá ọmọ ẹ̀dá lọ́jọ́ náà àti wàhálà tí ó bá wọn ipa wọn níka lọ́jọ́ àǹkè àwọn ọlọ́mọdèmí àti yín láàmú ó nípa ẹ̀dá ò níka nínú ẹ̀dá wa mi anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní oòrùn yóò súnmọ́ àwọn ènìyàn oòrùn rẹ̀ wà lé débi kí wàhálà tí ó bá wọn èèyàn nínú wàhálà nínú ìdààmú nínú ayé kékeré yọ kọjá bẹ́ẹ̀ nínú ẹ̀gbà wa mi anábà Muhammad sallallahu alaihi wa sallam ó ní oòrùn yóò sọ máa wé ènìyàn lọ́jọ́ alìkìyàmà débi pé kò ní fẹ́ ju mẹ́ẹ̀lì kan lọ sí wọn wọ́n ẹgbẹ́ ọjọ́ wa amọ́rú distance tó wà láàrin àwa àtúnwò ráyẹ̀ wọ́n àbí nǹkan kan dáa nílé ayé kó lóun fẹ́ sọ mọ́ ní mẹ́ẹ̀lì kan kò ní tó bẹ̀ tóbi jóná ìgbẹ́ tó bá dọjọ́ àlùkìyàmà òòrùn ó sùn mọ́ kẹ́kíkẹ́kí òòrùn ó sùn mọ́ débi pé oògùn ọmọ jáde lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn oògùn kálukú ọmọ bò ó bíṣẹ́ dáadáa rẹ̀ bá ti máa wájú ọlọ ẹni tí ó gún ogun lẹ́gbọ́n kọ́sẹ̀ ẹni tí ó bù lójúkù ẹni tí ó bù lórúkú ẹni tó ogún ogun ní ìbára àdì tí ó máa jáde lára rẹ̀ bí òjò nígbà tí omi odò ń jáde lára rẹ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam ni o n bẹ nínú awon èdè ènìyàn tó si wipe ma n yi lè bí mọ̀mọ̀ láàrọ̀ ẹ jaanu ohun ni ìjáàmù ẹlòmíì lọ́jọ́ náà oògùn oògùn débi wípé oògùn ó sì débi ẹni ẹ̀ tí emi dìjànù tí omi ọmọ bọ́ ní ara rẹ̀ pàtípàtí ọlọ́run ní tèmi àti ńlá fẹ̀yàkúlù bá àdúrà náà ألا ترون ما أنتم عليه ألا ترون ما قد بلغكم ألا تنظرون من يشفع لكم إلى ربكم فيقول بعض الناس لبعض يريد آدم alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́ ìkẹ́ ìdí ọlọ́run kọlọ́bà nàbà muhammad sallallahu ọ̀rẹ́ mi àti bá a jẹ́ mùsùlùmí ó ti kọ́kọ́ já kan ara wa ló kù báyìí ká mọ̀ rọ omi lu iyọ̀ àgbájọ tí ń bẹ nínú ìjẹ́ mùsùlùmí wa pẹ̀lú àìgbọ́rọ̀ sọ́lọ́ ọjọ́ àlùkìyàmà lu òun kò ní rọrùn fẹ́ẹ̀dì kankan àfẹ́ni tọ́lọ̀ bá fẹ́ máa máa sàánú kọ́lọ̀ kó sàánú ìyá tó. àlébà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ènìyàn mọ̀ wá sọ fúnra wọn yìí pé áá èyí ló ń jó wàhálà yìí pọ̀ ni. ẹ dákun ẹja wá ẹni tí ó bá ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run. tó ṣe wá ṣìpẹ̀ kí kálukú wọ́n máa yí ẹ̀ àṣà náà náà ni ọba àjá náà tí ì

tó pàtàkì rẹ̀ ni ó ní káwọn mẹ̀lẹ́kọ̀ kò rí balẹ̀ fún ó ní káwọn mẹ̀lẹ́kà ó ní wọ́n forí balẹ̀ fún ọ ẹni ọlọ́run bá pọ́n lé pọ́lọ̀ máa pẹ́ dàlẹ́ ọkùn rẹ̀ á dá mẹ̀lẹ́kọ̀ ó kú ti dá mẹ̀lẹ́kọ̀ tó dà ó sì dáyé tí wọ́n tó láwọn mẹ̀lẹ́kọ̀ tó tẹ̀sù yúdù fún ọ tó bá rí bẹ̀rẹ̀ dákùn bá bẹ́ lọ tọ́lọ́run bọ́ bá tó láàrin dákọ́ dájọ́ kí máa ayé rẹ̀ kọ́ máa fi ti lọ anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní anábì wa adam alayhi salatu wa salam yóò sọ̀rọ̀ gbà ń tẹ́ ìbéèrè lọ́wọ́ mi ò kì í sèmi lọ́wọ́ àbọ̀ nínú orí pé ọlọ́wọ́n bọ́ bá lára ga iná rọ́bì ìgbọ́dìbalì yàwó ma gọ́dọ̀bà ọlọ́wọ́n bá ti bínú kan lónìí ìbínú tí ń bí lónìí lámìyàkùtọ̀ kọ́bílà mùmí ìsìlám kò bínú bá ń rí

ó ní gbogbo nǹkan ló ń ṣe lẹ́tọ̀ọ́ fún mi ẹ wá dúró tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fáwa nínú nǹkan ẹ̀jẹ̀ ẹ̀mú kọ́ da nínú nǹkan mímu tó da bíjì bẹ́ẹ̀ láwọn tí bá máa mú kòkákòlá bẹ́ẹ̀ báwọn tí bá máa mú fáńtà bẹ́ẹ̀ bọ̀tílà bẹ́ẹ̀ oríṣiríṣi iye tí gbogbo wọn tó ṣe fẹ́fà láì fún bẹ́ẹ̀ kíbi ìdá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ nínú àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tí wọ́n sì dùn lẹ́nu wọ́n tó láwọn àmì bẹ́ẹ̀bẹ̀ èso làwọn tó fi ṣe síbẹ̀síbẹ̀ kò ní wọ ọmọ ẹ̀dẹ́ ní àbìjà tó bá tó mú ti yóò lọ wọ̀ gbọ́rọ̀ yìí náà sáré ó ní ọ̀dọ̀ òtútù àwọn àwọn aṣọ gbogbo lóríṣiríṣi débi wípé ẹni tí ò rówó jẹun gan yóò rówó rògbòbóró bó ṣe fi fi ẹ̀rà yóò rí tí ń bẹ nínú láìlọ́n àwọn onítò ń bẹ àgbétilẹ̀ àwọn onígbò kéékèèké ń bẹ tẹ́kítọ́ bá dá sọ́fúnlẹ̀ kan náà ó ti lọ́rùn yóò sì máa jẹ fún ẹ tójọ́ yàtọ̀ tójọ́ kùn rárá yìí níbi iná ìwájú ń tọ́lọ̀ wọn bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ lẹ́tọ̀ jáde ìwájú rẹ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ tí yàrá máa jẹ tí yóò sì máa ní fáítámì lára tó dùn yóò máa dán àwọn èèyàn jẹ́ yóò máa abẹ́rẹ́ kéékèèké kí wọ́n gbé máa pépà tí wọ́n sànú sí eré lẹ́yìn ló wù wọn. eré kéékèèké ewé kúrò náà ó sì wé ó wé ẹlòmí ọ̀wá lọ yàgbẹ́rí láyé àbí kó lóṣù kọ́ mọ̀ yóò lóṣù ìgbẹ́ ẹ̀rọ náà lọ́lọ́ yà torí kì yàgbẹ́ ń tó ní yàgbẹ́. ẹwà dúró tó bá ṣe jíjẹ rẹ̀ lérè ẹ̀kọ́ nínú oúnjẹ tó ẹran ẹja tó àwọn kan láwọn kò sí lásán fífà ń gbà náà o olùkọ́ ìjọba àmọ̀ pé lásán fífà nàìjíríà ló ti bẹ̀rẹ̀ ní Maiduguri kó tó wá máa tàn káàkiri gbogbo ilé ayé àwọn ìjọ tí Islam ti ní àmọ́ ìjẹ̀kù ìgbè táwọn náà ti jẹ sẹ́yìn ọlọ́pùrí jẹ ìgbà àdúgbò ọlọ́pù tí ìjìlá bá ìfà ń gbà ní ẹkùn làwọn ẹlòmí ó ti láwọn ọdá máa jẹ jù sí ẹkùn ẹwà òfin ṣe ń pààyàn ẹ̀wà nínú èèyàn tó ti pa nàìjíríà lẹ́nu jẹ́ mẹ́ta yìí tó mọ̀ tó ti parọ́ sùn náà ọlọ́mọdé ọ̀pá wa ẹ̀wọ̀n ọjọ́ tó àlẹ́ sọ́lá láà aléwájú ọ̀sára ti lọ pé ẹ̀jọ́ dọ̀ sùn ẹni pé ẹ̀jẹ̀ gbogbo nǹkan tó bá ti dúlẹ̀ nínú omi nínú oúnjẹ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ wọ́n ń sọ fún àní ìsìn wípé ẹni tí ọba dé tí eku tí lásàbí fà ń bẹ lára rẹ̀ tọ́ba bọ́ sínú omi rẹ̀ tọ́ba mú ọ̀sàgbákò ọ̀dọ́ ọlọ́run ti àjù ọ̀nlọ́dún lójú àtọ́ba tí lọ́wọ́ tọ́jú rẹ̀ tí ọba tún sọ́ra yóò tó bọ́ sára tẹ̀ náà wàá lòdì ọlọ́wọ́ bọ́ bá tó láàrẹ́ ká ní ádámà májò bí igi máa jẹ́ gbogbo nǹkan tó dáa nínú ọgbà yóò dé bẹ́ẹ̀ ìwájú ní tó lọ ní káà náà mọ́ ni ẹ̀wù torí ìyẹn ní ádámà omi ní ah, wa lójú ẹlòmíì jẹ́ tìkìrì ẹ̀ká jẹ́ náà tó dáa tó ádámà ní àbí kí lọ́lọ́run ti dáwọ̀ tó fi

ẹ̀rù kọ̀kọ́ wá jáfara ara lẹ̀ fọ́lọ̀wọ̀ ibi tá a bá ti ń ṣẹ̀kọ́ tàforíjì fún wa káwà padà sọ́dọ̀ ọlọ́run ọba bó ti tó àti bó ti yẹ bí ìgbà tí èèyàn bá rí kòkò àbí èèyàn tó bá rí kè ní oníká ti máa sáfún tọ́lọ̀ bá lòun ọ̀fẹ́ nítorí kó lè bá yọnu sí wa láyé àti lọ́run kí a máa bí ó de wípé àwọn kan ń èèyàn kí àpéjì pèrò ní wọn làwọn yẹn ẹ dákun ṣé èèyàn àbí ẹ dákun

gẹ́gẹ́ bí ẹni pé wọ́n sí ẹ̀jẹ̀ kan èèyàn máa rántí náà láwọn ànábì ọlọ́run tó jẹ́ ẹ̀sà nínú wọn ànábì ọlọ́run bá pa àwọn ẹ̀sà nínú wọn ẹ̀sà gbogbo wọn sì jẹ́sà tó wà ní ẹ̀sà dáníwá bí jẹ́ fọ yàrá yà rẹ̀ dá yọ́nà wọn tó dé bùkátà lọ́dọ̀ gbogbo oríta ti ń bẹ lẹ́jẹ̀ bí mùsùlùmí ṣe wọlé yìí bẹ́ẹ̀ bọ́ mẹ́ oríta kan bẹ́ẹ̀ mẹ́ òun lórí ìjà kò sí ìgbà tẹ bẹ́ẹ̀ tẹ̀ níbẹ̀. ìyẹn ní nìkan pamí láìpẹ́ ní kí àwọn kan lómi ń jẹ́ bọ́ wá bẹ̀ tẹ́ pé bọ́ọ̀lù yẹn ti ń jẹ́ bọ́ wá kéèyàn gbọ́n ago mọ́sù kájọ àrẹ ti gbà débi pé mọ́sù gbogbo kó tó wàá máa jẹ́bọ̀ yóò ṣe páàkì yóò wá jẹ́bọ̀ sọ̀kalẹ̀ kéèyàn wá kéèyàn wá ẹ̀jẹ̀ àpàdà fẹ́ ọlọ́run

ọ̀rọ̀